ojú ayọ̀ ló mọ́ mi mo gbà pé ojú ayọ̀ náà ló mọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ojúmọ́ re lórí ìkànnì Orísun gbogbo ojúmọ́ re ní gbogbo ọjọ́ ajé báyìí mo kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò ti tòní àdúrà tí mo máa ń gbà ní gbogbo ìgbà nígbà gbogbo náà ni pé ajé yóò bá wa dọ̀rẹ́ ajé yóò sọ̀kalẹ̀ sọ́dọ̀ èmi àtẹ̀yin ajé yóò fọ̀dọ̀ wa ṣe ibùgbé lágbára lọ́wọ́ aláọ̀rà àní gbogbo wa ni àárín ajé jẹun bá a ṣe wá ń jáde táwọn wá ń tájẹ lọ lónìí lágbára olúwa àní pàdé ohun tí ó jẹ wá o bàtà èrè fìlà èrè káàdì èrè id káàdì fóònù èrè agbára lọ́wọ́ Ọlọ́run kò ní jẹ́ tèmi àti tẹ̀yin báyà òní àtúntì bẹ̀rẹ̀ náà nìyẹn ambassadọ ló cultural ambassador ìyá àwọn èwe dókítà Olúwafẹ́yìkẹ́mi ayaníyàn láyínká ló ń kí gbogbo wa pé àkójúmọ́ òbí tẹtí wọ ètò Ojúmọ́ Ire ti tòní lónìí ohun tí ó kan gbogbo wa gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí ò ní a fẹ́ bójútó yorùbá bọ̀ wọ́n ní àyàngbé ajá dùn ṣùgbọ́n kí ajá tó gbẹ ń kọ́ kí ni a máa jẹ ṣebí ò ní pa wá kú ó ní ó dífá fún ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ tí wọ́n gbé láìpẹ́ yìí tí wọ́n ní gbogbo ẹnubodè orílẹ̀-èdè yìí wọ́n ní ó dàbí ajere ni ó lu fòtòfòtò fòtòfòtò oríṣiríṣi àwọn ọjà tí kò yẹ kó wọlé wọn ni ò ló ń wọlé wọn tẹ̀ ní àwọn ẹnubodè wa wọ́n ti ń gbàbọ̀dè fún wa nítorí pé ọ̀pọ̀ àwọn tó wá ń ṣe iṣẹ́ ibi lórílẹ̀‐èdè yìí àwọn jàǹdùkú àwọn onísùmọ̀mí àwọn ajínigbé wọn ni àti orílẹ̀‐èdè míì ni wọ́n ti ń wọlé wọ́n bá sì ti wọlé tán ṣiṣẹ́ ibi tán wọ́n tún sá padà ṣé bẹ́ẹ̀ lórí fún ìdí èyí ìjọba àpapọ̀ wọn ní kàn ti gbogbo ẹnubodè àwọn aráàlú wọn wá ń kérora wọn ń pariwo ah oúnjẹ wọn o ìyànmú o ọlọ́run má máa febi pa wá o oríṣiríṣi òun ni àwọn aráàlú ń sọ bí a ṣe ń wò ó lápá ọ̀tún náà là ń wò ó lápá òsì torí pé yorùbá bọ̀ wọ́n ní tọ̀tún tòsì kó má ba ibì kan jẹ́ òní wá ní orí ètò ojúmọ́ re lónìí nítorí pé a lọ sí ìgboro a lọ fi ọ̀rọ̀ wá àwọn aráàlú lẹ́nu wò pé báwo ni ó ṣe rí ní ojú ìwòye wọn ẹnubodè tí ìjọba àpapọ̀ tí wọ́n tì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tó tún wọlé láti àwọn ẹnubodè wa ìmíì ti bàjẹ́ ìmíì ọjọ́ ti lọ lórí wọn àti pé bí wọ́n ṣe ń wọlé yìí kò jẹ́ kí àwọn ọ̀dọ́ wa kò jẹ́ kí wọ́n ríṣẹ́ ṣe bàbá kaṣọ wọlé láti ilẹ̀ òkèrè tán kó bàtà wọlé tán kó oúnjẹ wọlé ìgbà wo làwọn àgbẹ̀ wa ìgbà ni wọ́n fẹ́ lè dá dúró àwọn oúnjẹ tá à ń ṣe níbí ìgbà la fẹ́ máa rà wọ́n a lọ sí ìgboro a lọ fi ọ̀rọ̀ wá àwọn aráàlú lẹ́nu wò lórí ètò Ojúmọ́ Ire ẹ jẹ́ àjọ lọ ẹ̀ka lọ gbọ́n táwọn aráàlú wí tá a bá padà dé àlejò mi ti wà níkàlẹ̀ tí àjọ máa fi ọ̀rọ̀ jẹ omi tó rú ọ̀rọ̀ lórí ètò Ojúmọ́ Ire ti tàárọ̀ yìí lórí àkòrí tí a pè ní títì àwọn ẹnubodè wa kí ni ojú ìwòye àwọn aráàlú àti pé ipa wo ló ní lórí ètò ọrọ̀ ajé wa títì àwọn ẹnubodè wa kí ni ó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé àti pé báwo ló ṣe rí ní ojú àwọn aráàlú ẹ jẹ́ a lọ sígboro tá a bá padà dé ètò Ojúmọ́ Ire yóò máa tẹ̀síwájú olúwàfẹ̀yìkẹ́mi ayaníyọ ọláyínká ló ń kí yín sí pé ẹ káàárọ̀ o ẹ máa bá mi ká lọ. Okay, I, I think it's a good idea uh, torí gbogbo àwọn tó ń ṣe fàyàwọ́ tó ń kó nǹkan tí tó wà substandard wọlé for now wọ́n á lè jẹ́ kí wọ́n kàn kàn breed of security ní gbogbo àdúgbò yẹn gbogbo area yẹn sọdá gbogbo adẹ́kun ìbàjẹ́ àbí. Um, èmi ò rí pé àìjíríà tó dáa ni nítorí pé kíni ní nàìjíríà wọn bí báyìí a ní nǹkan oko tí ó kúnná tó múnádóko bíi ráìsì ń tìyìn àtìpá tí wọn tó jẹ́ kó import rice àwọn èyí tó wà ń bí báyìí tó pè ní Nigerian rice àríra ó tún wọ́n àrí turkey and so many other things tó máa ń gbé wá látọ̀hún àríra ń bí báyìí so it's not a good idea to me but ìpalára tó wà ń bẹ̀ ni pé wẹ́ àwọn oúnjẹ tó yẹ ká máa rà ní owó pọ́kú bí ẹ̀rẹ̀mọ̀dọ́ wa ń bì tó bá ti lọ sókè òbí tún wálẹ̀ mọ́ àwọn ará Bẹ̀nẹ̀ gan wọ́n ti ń pariwo àtàwọn orílẹ̀ tó yí wa ká wọ́n ti ń bẹ̀ wá pé ká ṣí ṣùgbọ́n tèmi o torí àwọn ìpalára yẹn ó pọ̀ ju àwọn àǹfààní tó wà ń bẹ̀ àmì àǹfààní tó wà ń bẹ̀ pọ̀ ju ìpalára tó wà ń lọ mo mọ̀ pé láìpẹ́ wọ́n á ṣí ṣùgbọ́n nísìnyẹn já mú mọ́ra torí pé ààbò ó ṣe pàtàkì. Um, àwọn ibodè bọ́dà wa tó wà ti nàìjíríà ń bíbá a gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n ti ti pa àkọ́kọ́ náà àwọn ìbọn tí kan tó wá jẹ́ bí ìyàlẹ́nu fún mi tó rú mi lójú ni wípé àwọn north border wọn ti àwọn yẹn àwọn ilé tó kàn jẹ́ ti ọwọ́ ọ̀dọ̀ wa ń bíbá yìí ni wọ́n ti bíi sẹ̀mẹ̀ border wọ́n ti àwọn yẹn. ẹ èmi ò rò pé palára kan wà tó lè tó lè fà tó bá jẹ́ tọ̀rọ̀ ráìsì àwa náà lè àgbẹ̀ ní wàmí báyìí a lè dáko gbogbo tá a bá lè tá a lè jẹ pẹ̀ la lè ṣe lórílẹ̀‐èdè yìí. ti tèmi o àwọn bọ́dà tí wọ́n tì kò dáa rárá torí pé lọ́nà tí ò fi dáa ni pé one ó jẹ́ kí àwọn everything kó wọ́n kí gbogbo ẹ̀ wọ́n ó pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lára rice wọn ọ ti gbogbo ẹ especially àwọn bọ́dà àti bíbà yìí ni wọ́n tì not brother wọn ò tì. ah kọ́lọ́n kó máa febi pa wá ah, ó máa kó ìpalára bá a gidi gan àkọ́kọ́ gbogbo àwọn ìyá ọlọ́jà gbogbo ọjà wọn ló ti máa gbé owó lórí kódà àwọn gbogbo wọn padà wá ta wọn lè rajà bí wọ́n ti fẹ́ àti bó ti yẹ nítorí àwọn ọjà tó wà nílẹ̀ òun ni ọ̀pọ̀lọpọ̀ wọn ń tà ní ọwọ́lọ́wọ́ báyìí àwọn ẹni tí wọ́n dẹ̀ṣẹ̀ ra ọjà tuntun gbogbo wọn pátápátá ni wọ́n bu owó lé tó jọ wípé ó kó nǹkan bá gbogbo àwa mẹ̀kúnnù àwọn ẹlòmíín wọn ò lè jẹ nǹkan tó wù wọ́n wọn ò lè jẹ nǹkan tí wọ́n fẹ́ ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ọlọ́run ò kí ń ṣe nǹkan tiẹ̀ kó má fàyọ ọpẹ́lẹ̀ àsìkò iṣu la wà yìí nǹkan ṣáà ni adìẹ ti ń jẹ kó tó di pé àgbàdo dé so àsìkò iṣu la wà yìí téèyàn bá fẹ́ jẹun ó lè máa jẹ iṣu ọlọ́run kan wa ràn wá lọ́wọ́. ẹ̀yin èèyàn orílẹ̀-èdè nàìjíríà a ní láti ká tẹpá mọ́ṣẹ́ ká má rò pé ìjọba nìkan ni ó lè fún wa ní gbogbo nǹkan tá à ń fẹ́ ó ń kálukú tẹpá láti tọ́jú ìdílé láti tọ́jú ẹbí láti tọ́jú ara ẹ ṣeun. máa bẹ̀jọba kọjọ kó wá sí bọ́dà ọ̀sùn àwọn èèyàn máa ní access láti ra àwọn nǹkan ní ìrọ̀rùn torí kò rọrùn fún wa ọlọ́run jẹ́ kó rọrùn fún wa ni. ẹ àmọ̀ràn wa náà ni wípé kí gbogbo wa ká ní ìfaradà kò sí nǹkan kan tó níbẹ̀rẹ̀ tí ò kí ń lópin ọlọ́run ní fi yàn bá wa jà ní nàìjíríà ẹ jẹ́ ká ní ìfaradà ìwọ̀nba tá a bá ń rí ẹ jẹ́ kí a máa manage ẹ̀ bó pẹ́ bóyá akílòlò á pé bàbá.